àkàndá débi ẹyìn mọ́ sí àgbà ọ̀lẹ́ni bàbá ti débi iṣẹ́ ṣíṣe làásì kírin tó gbé mi wá sóde tòní ìjínigbé lórílẹ̀‐èdè nàìjíríà ó ti di lucrative business bí àṣà àwọn olóyìnbó òwò tó mú owó gèrègèrè wá ni káàkiri àwọn ìlú àtìpínlẹ̀ tí ń bẹ lókè ọya ni wọ́n ti ń lọ iléèwé tí wọ́n ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ́lọ́kọ̀ọ́kan èjèèjì wọn ò tiẹ̀ jí wọn gbé ńkọ̀ọ́kan èjèèjì ń kó wọn lọ́pọ̀ yanturu ni bíi kí wọ́n kó tẹ́ẹ̀nì kí wọ́n kó twenty ilé ìtọ́wá domi tútù sẹ́mi àkàndá lọ́kàn òun náà ni lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó tí wọ́n lọ kó nílé ẹ̀kọ́ wọn èyí ò Greenfield University tí ń bẹ ní Kaduna wọ́n pa mẹ́ta láàrin wọn mo sì tún ti ń gbọ́ wípé àwọn tí wọ́n ti pa ní ìsìn wọ́n ti ń lọ bíi mẹ́fà lẹ́lẹ̀ tó bomi tútù séèyàn lọ́kàn ìdí ni pé òbí kan ló bí àwọn ọmọ yìí ilé ẹ̀kọ́ ni wọ́n láwọn ń lọ wọn kọjá àyè wọn ilé ẹ̀kọ́ ni wọ́n ti lọ ń kó wọn. àjọ UNICEF pẹ̀lú àbájáde ìwádìí wọn wọ́n jẹ́ kó yé wa wípé láti December 2020 akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jí gbé nílé ẹ̀kọ́ wọn tàbí akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jí gbé lápá àríwá òkè lápá àríwá location nine ìyún northern part of Nigeria pé wọ́n ti lé ní seven hundred students dáadáa ìjà wa wò ó nínú seven hundred students ǹjẹ́ gbogbo wọn náà ni a ti rí gbé láti rí gbà padà ṣe ìrántí ó ti ń lọ bí ọdún méje tí wọ́n ti kó àwọn ọmọbìnrin wa ní Chibok wọ́n ráwọn kan gbà padà wọ́n negotiate pẹ̀lú àwọn kan could you believe at least one hundred and sixteen one hundred and sixteen ni àwọn ọmọ Chibok tá a mọ̀ wí arabout wọn lónìí ọ̀pọ̀ àwọn òbí wọn ti jáláìsí ìyá àti bàbá ẹlòmíì ìrònú wọn lọ́pàá Yorùbá sá lọ wọ́n bọ̀ wọ́n ní ọmọ ẹni kú ọ̀sán jọmọ ẹ nínú lọ bọ́mọ èèyàn bá kú kọ́lọ́hún mọ̀jọ́mọ wá kú o èèyàn gba kádàrá èèyàn sáà ti mọ̀ pé ó ti kú ṣùgbọ́n bọ́mọ èèyàn bá nù oríṣiríṣi ìrònú ni yóò gbọ́ kẹ́ni lára ìrònú ọ̀ ni pé pòsíṣàn wo lọmọ ọ̀hún wà kẹ́ni ń ṣe wọ́n ti pa ni àbí ń bẹ láyé tó bá wà láyé kí ni wọ́n ń fún jẹ irúgbìn ayé wo ni ń gbé kí ni wọ́n fi ń ṣe tá a mọ̀ ìrònú ògbé ọkàn egbò àdá àjẹná ni tí ò ní tán lọ́kàn èèyàn láéláé kí n tó tẹ̀ síwájú ẹ jẹ́ kí n sáré máa pe àkíyèsí ìjọba ìpínlẹ̀ Èkìtì àti gbogbo ẹ̀yin tí ẹ wà ní ìpínlẹ̀ Èkìtì pátápátá pé wọ́n ti jí bàbá wa kan gbé ní wọ́n ní wọ́n jí wọn gbé ní erímọ̀ pé bàbá yìí lọ sí Adó Èkìtì ó ń ta dó èkìtì bọ̀ ó ti dé rímọ̀ pé ọ̀rẹ́dì láti rímọ̀ pé náà ni wọ́n ti lọ òjò wá bẹ́ẹ̀lẹ̀ wọ́n wá yà sí ilé epo ilé epo wọ́n wà táwọn tó jí wọn gbé ti wá jí wọn gbé o bàbá yìí nìkan kọ́ wọ́n jí àwọn àti àwọn tí wọ́n jọ lọ mẹ́ta wọ́n jí wọn gbé gẹ́gẹ́ bí ìyàwó wọn ṣe ṣàlàyé orúkọ bàbá tí wọ́n jí gbé òun náà ni Mr. Abiodun Kayode ọ̀pálẹ̀yẹ mr abiodun káyọ̀dé ọ̀pálẹ̀yẹ látàdó èkìtì wọ́n ti ń bọ̀ ọmọ àádọ́rin ọdún ni wọ́n seventy years old ẹ rí i pé àgbàlagbà ni bàbá yìí àwọn ń bẹ gbogbo ẹ̀yin tí ẹ bá mọ wíárà bá òtún wọn ẹ jẹ́ kí n wò ó bóyá mo lè ṣe àfihàn àwòrán bàbá yìí ọmọ wọn obìnrin ló pè mí láàárọ̀ yìí n ò sí nírè gbèrègbè ibi tí mo ti lè ṣe ètò ni ò jẹ́ kí n ti sọ̀rọ̀ nípa ẹ̀ látàárọ̀ ṣùgbọ́n orí ẹ̀ lọ́kàn mi wà. gẹ́gẹ́ bí ẹni tó lóbìí gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ ká burú ṣẹlẹ̀ sí òbí ọ̀hún ẹja ń gbìyànjú bóyá n ó play bóyá n ó lè ṣàfihàn fọ́tò bàbá Eh, ìbáda ìbásàn ká fi ọmọ wa sílé ẹ̀kọ́ tí ń bẹ ní orílẹ̀-èdè Yorùbá Yorùbá nation torí pé ẹlẹ́dẹ̀ àtọmọ ẹ̀ ti tárí sí àrájúká lókù ńgbà tọmọ bá fi gbogbo iléèwé tí ń bẹ ní ilẹ̀ Yorùbá lẹ̀ tí ń pé kinní kan Bauchi lòún fẹ́ lọ kinní kan Kaduna lòún fẹ́ lọ eh, kinní kan Nsukka lòún fẹ́ lọ ọ̀kánjú ànírú ọmọ bẹ́ẹ̀ aláìní kan ṣe ni kò sí kọ́ọ̀sì tí wọ́n ń ṣe láwọn ilé ẹ̀kọ́ yìí tí wọn ò ṣe ní ilẹ̀ Yorùbá ẹ̀kíní kan Ahmadu Bello mo fẹ́ lọ ìkìlọ̀ rèé o tá a bá fẹ́ máa fira wa tàfàlà tá a fẹ́ máa fira wa sọ́fà tá a fẹ́ fọmọ wa ṣòfò látìgbà tí wọ́n ti ń pa àwọn tí wọ́n ti pa àwọn akẹ́kọ̀ọ́ tí ń sinlẹ̀ bàbá wọn lẹ́yìn ìdìbò tó kọjá ní two thousand and eleven lèmi ò ti ní íńtírẹ́sì pé kọ́ ọmọ Yorùbá ẹ̀sẹ̀ máa lọ sílé ẹ̀kọ́ lókè ọ̀ya because ibi tó fẹ́ wà tí wàá rìn jìnnà sẹ́bí tí kì í bá sọmọ tó níṣẹ́ láabi lọ́wọ́ ní sọ pé òun fẹ́ lọ ilé ẹ̀kọ́ kan ní sáríà ẹ á bára wa sòtítọ́ ọ̀rọ̀ because tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí tá a bá kìlọ̀ fó lè ká kìlọ̀ fó ń so ẹ̀ bá ọ̀nà ìwọ náà ó ṣe wá kóṣù síbẹ̀ ń láì ṣe pé o fi sọ ẹni kankan ọmọ tá a ní rí láàrin oṣù láàrin ọdún because òbí mélòó ló wà nìbàdàn nílọ ń wo ọmọ rẹ̀ ní UI ká tó sọ pé ọmọ tó wà ní Zaria tí ń bẹ ní Kano ní Kaduna ó yẹ káwa òbí ó lè pe àwọn ọmọ wa ságíyèsí. Si àwọn ọmọ tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn yìí inú ọ̀fọ̀ làwọn òbí wọn wà irúpò wo lẹ́fẹ́ kí wọ́n wà àwọn tí ń jí wọn kó yìí kò sí nǹkan méjì tí wọ́n fi ń jí wọn kó wọ́n ti rí àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní tájẹ̀tì wọn wọ́n ti mọ̀ wípé tán bá ti kó wọn ìgbésẹ̀ ó tètè wà láti fẹ́ rescue wọn ọ̀nà wo lẹ́fì wá rescue wọn true ransom wọ́n á wá charge yẹn ní ẹ̀ o lẹ́fìrí tí wọ́n ń ṣáàjì three hundred million five hundred million ṣé dandan wá nìwé kíkà lókè ọ̀yá ni ṣé dandan nìwé kíkà lókè ọ̀yá kí ló dé tí ìjínigbé tó di tọrọ fọ́nkálé lórílẹ̀‐èdè nàìjíríà ibo làwọn òbí ń fojú sí ibo làwọn òbí ó fojú sí kí ni ipa tíjọba ń sà kí ni ìgbésẹ̀ tíjọba ń gbé lórí àwọn nǹkan báwọn yìí kí là bá pé booming kidnapping for ransom criminal enterprise òwò tó pé tó láyé ò sí òwò tó pé tó láyé ò sí àwọn agbébọnrin yìí gómìnà El-Rufai ó láwọn ò ní negotiate pẹ̀lú wọn ó nítorí pé wọ́n gbébọn dání kò sọ wípé kí wọ́n máa ṣe láabi ó láwọn ò dẹ̀ fún wọn ní ransom lélẹ́yìí tá a mọ ọ̀rọ̀ location náà yìí sí pé bí wọ́n bá ṣe sọkọ́ ni wọ́n ṣe máa ń ṣe wọn ò fẹ́ ká mọ̀ wípé àwọn máa fún wọn ní ransom wọ́n padà fún wọn ní ransom ṣùgbọ́n wọn ò ní sọ fún wa mọ́ ìdí ni pé tí wọn ò bá fún wọn àwọn agbébọn rìn yìí ò ní yọ̀ǹda wọn ọmọ yìí bí wọn ò bá yọ̀ǹda wọn àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ wọn yìí ò ní mẹ́nu dúró that means ìjọba mọ àwọn tí wọ́n ń jí wọn gbé náà ṣe ń negotiate pẹ̀lú wọn ìjọba lọ́jẹ́ kékeré yóò di bísínẹ́sì mọ́ wọn lọ́wọ́ because èmi ò ríbi tí èèyàn kan ó ti lọ kó èèyàn twenty ẹ̀rí ti Zamfara two hundred and seventy six two hundred and seventy six students ni wọ́n lọ kó two seventy six ẹ já béèrè lọ́wọ́ ara pé mọ́tò mélòó ni wọ́n fi kó wọn ṣé lọ serious bus kan bó ṣe tóbi tó yẹn sọ́gbà yẹn two hundred and sixty uh, seventy six no that means ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ni wọ́n kó wá mi ì dẹ̀rù pé èèyàn gan dàbí adìẹ tọ́jẹ́ pé wọ́n kàn mọ́ sà wọ́n sínú kùkú yọ gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà kí wọ́n tó rí wọn tò lera wọn kí wọ́n tó wọnú mọ́tò that means àwọn èèyàn kan rí wọn nígbà tí wọ́n ṣiṣẹ́ láabi ṣùgbọ́n wọn ò sọ̀rọ̀ ìjọba wa ràn wọ́n lọ́wọ́ láti máa rí ṣe dáadáa nípa negotiation because ká níjọba rẹ́dì láti bá àwọn èèyàn yìí takàngbọ́n láti mú wọn balẹ̀ láti ṣẹ́gun wọn ìjọba ní facilities wọ́n láwọn èèyàn wọ́n láwọn ọmọ ogun tí wọ́n lè rán tó lè bá wọn ṣe ṣùgbọ́n ìjọba ti nàìjíríà ò ní ṣe bẹ́ẹ̀ agitators ni wọ́n mọ̀ lé kiri ẹni tí ń béèrè fún ẹ̀tọ́ ẹnìkan ni wọ́n mọ̀ lé kiri bàbá wa ta ni wọ́n jí gbé yìí Mr. Abíọ́dún Káyọ̀dé Ọ̀pálẹ́yẹ ìjọba ìpínlẹ̀ èkìtì wọn ò ní ríro iléeṣẹ́ ọlọ́pàá ò ní rí nǹkan kan rò nípa ẹ̀ pẹ̀lú èròǹgbà pé kí lọ́kàn wọn níbo làwọn fẹ́ wá àwọn tó jí wọn gbé sí kí ni yóò ṣẹlẹ̀ sí bàbá oníbàbá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jí kó yìí kí ni yóò ṣẹlẹ̀ sí wọn kí ni ìrètí òbí wọn àwọn ọmọ Chibok ọ̀pọ̀ nínú òbí wọn ló ti já láìsí ṣé bí yóò ṣe máa wá lọ leléyìí ìjẹnugbé apá òkè ọya apá apá òkè ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó ti dé ọ̀dọ̀ wa torí pé àwa gangan ni wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó lówó lọ́wọ́ kíláàsì ìrànlámọ̀ wo ni àbá kan káwọ́ gbéra bẹ́ẹ̀ náà. ṣe rí fídíò tí wọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Alábà lánàá ìṣẹ̀lẹ̀ tó pèmí Àkàndá lẹ́rìn ni ẹ má bínú o ọ̀pọ̀ dúkìá làwọn Haúsá wọ̀nyí bàjẹ́ níwájú Lagos State University Ọ̀jọ́ Alábà ìpínlẹ̀ Èkó lánàá òde yìí ntọ́pamílẹ́rìn ń bẹ̀rẹ̀ wípé bó lè dogun kó dogun àwọn tí wọ́n ń pariwo bó lè dogun kó dogun ọmọ Yorùbá mọ̀ fẹsẹ̀fẹ́ o. ọmọ Yorùbá mọ̀ fẹsẹ̀ fẹ́ o ojú wọn báyìí làwọn ọmọ Haúsá ti ń gbé òkúta ńláńlá tí wọ́n fi ń fọ́ gíláàsì àwọn mọ́tò tí ń bẹ níwájú ọgbà ilé ẹ̀kọ́ yìí tí wọ́n ń ba gbogbo dúkìá jẹ́ lójú wọn. àwọn gangan sá sẹ́yìn níbo la fẹ́ bá yàrá já. Ja? lára ìdí pàtàkì nìyí tíran Yorùbá fi ní àwọn ò fẹ́ sí lára orílẹ̀-èdè amùjẹ̀mùjẹ̀ yìí mọ́ orílẹ̀-èdè ajínigbé orílẹ̀-èdè tíwọ́ ọ̀daràn tó ti di tọ́rọ́ fọ́n kálé orílẹ̀-èdè tíjọba ti ń gbè lẹ́yìn àwọn aṣekúpani lẹ́yìn àwọn onísùmọ̀mí orílẹ̀-èdè tíjọba ti ń sá tẹ̀lé ẹni tí bá ti ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀ orílẹ̀-èdè tíjọba ti ń bẹ nínú ẹ̀ ò ti nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tí wọn ò ti létò fún mẹ̀kúnnù orílẹ̀-èdè tá pè ní giant of Africa tí ètò ààbò tó ti mẹ́hẹ láti ọdún bíi méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá sẹ́yìn sí méjìlá gan adẹ̀la ní sọ́jà ẹ̀yin tẹ́ ẹ ní kí wọ́n tẹ́ ẹ ní kó lè ọ́ sá ẹ̀yin náà lẹ́tún ní kí wọ́n mú un ẹ̀yin tẹ́ ní kí wọ́n mú lé ẹ̀yin náà lẹ́tún ní kó lè ọ̀sà. ẹ̀yin lẹ́ní káwọn jagunjagun kí wọ́n wọnú igbó lọ kí wọ́n lọ pa wọ́n Boko Haram ẹ̀yin náà lẹ́tún ní kí wọ́n má pa wọ́n kí wọ́n jẹ́ kí wọ́n wá tọrọ àforíjì kẹ́ẹ̀lì tún wọn wẹ̀ padà sínú iṣẹ́ ológun ẹni ó má dáadáa ní tó fẹ́ bẹ̀yàn lórí látẹ̀yìn àwa mú agbàdá ọwọ́ ẹ̀ ẹ̀mí ìpààyàn tí ń bẹ nínú ẹ̀ ń kọ́ ẹ wá ń ti ọmọ yíbò ti ọmọ yorùbá síwájú lójú ogun ẹ̀yin náà lẹ́sọ̀ bíi táwọn boko haram ó ti dènà dè wọ́n ìran yorùbá gbọ́dọ̀ ronú dáadáa ìran Yorùbá gbọ́dọ̀ ronú wọn jinlẹ̀ àkọ́kọ́ ìrònú ni wípé ká má jẹ́ káwọn ọmọ wa lọ sílé ìwé sílé ẹ̀kọ́ lókè ọ̀yà mọ́ ẹlẹ́ẹ̀kejì bó bá ti tó àkókò ìsìnrú ìsìnlú èyí tí wọ́n fẹ́ sinlẹ̀ bàbá wọn gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ ká má gba àwọn ọmọ wa láàyè láti lọ sókè ọ̀yà bó bá ṣeé ṣe advice ni o àṣekọ́ ni mo ń pa o wọn ò ní fọmọ wa cascos lágbára ọlọ́run ìjínigbé ó ti bẹ̀rẹ̀ ó ti dé góńgó ẹ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà àmọ́ sọ wípé àpé kíkàǹbàrí ọmọ sùn rárá tí ọba ti kìrán bàbá wa kò sí yọnu ṣùgbọ́n aláàbáyàwó asòpáṣe nǹkan asòpáṣe ń gbìyànjú láti bá tolúwa rẹ̀ ṣe á ti wá ṣèyí sí olódùmarè ẹ dákun ẹni tó bá bá wa rí bàbá wa Abíọ́dún Káyọ̀dé Ọ̀pálẹ̀yẹ láti rí mọ̀ pé Èkìtì láti rí mọ̀ pé Èkìtì ẹ dákun ẹ bá wa fi tó àwọn aláṣẹ àtijọba létí Ọlọ́run ní jẹ́ kí bàbá wọ́ sọnù Ọlọ́run ní jẹ́ kó bí wọ́ sọnù o Ọlọ́run ní àpàdánù ọmọ bákan náà ẹ jẹ́ ká bójútó àyíká wa gbogbo àwa fìjìláńtì gbogbo àwa OPC iṣẹ́ ìlú lè yí ẹjẹ́ á dáàbò bo ìlú àti ìgbèríko wa àti ìpínlẹ̀ wa ọlọ́run elédùnmarè ó ràn wá lọ́wọ́ o àkàndá ọ̀rọ̀ alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò ohun tí mo mú wá fún yín lónìí nìyí tí mo ní kájọ fi ságbéjì ara pé kájọ ronú jinlẹ̀ kájọ gbé ìgbésẹ̀ tọ́tọ̀nà lé lórí pápápá ni ká gbé ìgbésẹ̀ ọ̀hún o ká sì mọ́ fọ̀rọ̀ yìí bàbá wa ọlọ́run ó sì yín ní rírí lágbára ọlọ́run mo kí ìyàwó wọn àtàwọn ọmọ wọn pé wọ́n kó àtẹ̀mọ́ra lágbára ọlọ́run nǹkan kò ní ṣe bàbá láyọ̀ àtàláfíà òun náà ni wọ́n padà wálé ẹ̀yìn èèyàn mi ẹ jẹ́ kí n yọ̀ǹda yín kẹ́ ẹ lọ sùn oorun ayọ̀ lásùn o. ẹ má gbàgbé láti láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ awékòǹkò bákan náà ni YouTube channel mi àkàndá ọ̀rọ̀ awékòǹkò live àkàndá ọ̀rọ̀ awékòǹkò live ẹ wá ìdè Yorùbá TV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 tù èdè àti àṣà yorùbá ò ní wọmi bẹ́ẹ̀ ni ò ní parun orílẹ̀-èdè yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àájò wa ṣe o.